وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الحمد لله الذي يهب لمن يشاء الأولاد وأمر بتربيتهم ورعايتهم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba náà lọ́ba tí ọmọ ń fún ẹni tó bá wù lọ́mọ agbára òbí ma ọlọ́run ní máa ń tẹni tó bá wù lọ́rẹ̀ ọmọ. wọ́n ní olówó rírà ọ̀rọ̀ ńlá ni ẹ máa kó owó lọ́wọ́ kí owó náà kó kún gbogbo ilẹ̀ yìí lẹ́yìn bá fẹ́ fi wọ́ ọmọ dọ́làwọ̀n bá fún yàn èèyàn náwó náà kò sì ní bímọ ọlọ́wọ́n bá tọ́wọ́ tawá lọ́rẹ̀ ọkùnrin ọ̀tawá lọ́rẹ̀ obìnrin ọlọ́wọ́n bá yìí náà lọ́ba ta dúpẹ́ fún nítorí tí ọba ti bùn wá lọ́mọ kò sẹ́ni tí ó bùn yàn ọba yìí àwọn bẹ kọ́dà kún gbogbo àwọn ọmọ náà tó fi ṣẹ̀bùn fún wa ọlọ́run àti ọmọgbà ń gbà mí padà ọlọ́mọ gbà lọ́wọ́ wa gbogbo ọ̀tá ti ní ti síwájú tí ọlọ́run bá láti fi ọmọ ẹyọ kan àbí méjì tó fi ti láwa lójú tó ti gbà ọlọ́mọdé ó tó kún lẹ́yìn fún wa mọ́ ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run gbogbo àwa tí àwọn ń wọ àwọn ọmọ nínú ilé tí wọ́n ń dùn gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọdé á máa sàárè wọn. ولا لا حول ولا قوة إلا بالله orúkọta fi bí ọlọ́wọ́n bá yẹn orúkọ tó lágbára púpọ̀ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọba tí ó bùn wá lọ́mọ yìí òun náà ló tún wá pa wá láṣẹ yìí pé èyí tó ń bọ̀ wá yẹn ká mójútó ká máa tọ́jú wọn nítọ́jú tààràtààrà ká sì máa tọ́jú wọn nítọ́jú tẹ̀mí méjèèjì ni máa jẹ́ kọ́ ọmọ ó wúlò fún yàn èyàn mójútó àlàáfíà rẹ̀ èyàn máa fún lóúnjẹ èyàn máa fún lómi èyàn máa fún láṣọ èyàn máa fún lóògùn èyàn sì máa ra bàtà sí lẹ́sẹ̀ èyàn máa mú lọlé ẹ̀kọ́ tí ọmọ lè fi kàwé lẹ́yìn náà lèyàn tó wá mójútó ọpọlọ rẹ̀ làákàyè rẹ̀ òun náà ní ká mú lọlé kéwú ilé kéwú ni wọ́n ti máa ń tún ẹ̀mí ṣe ẹ̀mí ò gbọ́dọ̀ má da ara ò gbọ́dọ̀ má da àmọ́ pàtàkì jùlọ ẹ̀mí ọmọ tọ́lẹ́mí yẹn ní ọba ara òun náà ní engine tó wà nínú mọ́tò ibi engine bá ń lọ òun náà mọ́tò ń lọ ọlọ́run ọba aláàtọ̀ wá pa wá láṣẹ yìí àwa bẹ̀rẹ̀ kọ́ ràn wá lọ́wọ́ lérí àwọn ọmọ wa kọ́lọ̀ bẹ́sà bá ní tọ́ wọn a lè dọ́mọtọ́ a lè dọ́mọtọ́ ọlọ́run ọba ní bá ni èyí tá a ṣe náà tẹ́lẹ̀ ọmọ ò lè gbà àfikọ́ lọ́wọ́ pàṣẹ rẹ̀ ọlọ́run mọ́sàbá wa tọ́ àwọn ọmọ wa kó sì wọ́n lọ́mọ olóríire wọ́n sì wá ní bàbá àtìyá tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tó sì gbé ẹkún ah àní sẹ́mi náà ni mo ṣe lè yí dínbọ̀ yìí àwọn ọmọ wa ọlọ́mọdé rí wọ́n dàrú o ọmọdé wọ́n ya wèrè ọlọ́mọdé wọ́n dàdàkúdà ọ̀làgbàrán ọlọ́run ṣé wọ́n ní ìtútù ojú fún wa ọba yìí ọ̀pọ̀ wọn láṣẹ ó ní ká máa tọ́jú àwọn ọmọ ó ṣe lẹ́sìn táwọn fi súnmọ́ lọ bọ́ba tí ń fọmọ jẹ tó fún mu tó fún lẹ́kọ̀ọ́ tó fún lẹ́sìn tó ń kọ́ òsìn lọ́nà ọba náà kọ́ lọ́mọ́sà ràn wá lọ́wọ́ lérí ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn ará àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nílùú Ìgbó Ẹ̀tẹ́ mo kí àwọn bàbá wa mọ́gàjí mo kí àwọn bàbá wa imam mo kí gbogbo àwọn àlùfáà tá a bá nílùú àti gbogbo àwọn àlùfáà tá a bá wa lálejò mo kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀dọ́ tẹ wà nílùú mo kí gbogbo àwọn àtàjọ ọmọ ilé kéwú gbogbo apáta ọlọmọsà sí wa lórí rẹ̀ ní tí wọ́n ní ká gbéyẹ̀wò òun náà ni limaza lánà rọ́bì àwòládàna kí ló dé tí a ní mójútó àwọn ọmọ wa kí ló dé tá a ní tọ́ àwọn ọmọ wa tarbiyatul awladi ìtọ́jú ọmọ ẹ̀yọ́ miami hiya àìdádùl awladi àìdádàn kamila li sa'adati hayatayi dunya wal akhirah ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní ká mójútó ọmọ kọ́mọ yìí kó lè bá sóríire láyé àtijọ́ alìkìyàmà àwa náà ta mójútó ọmọ yìí àwa náà ó sóríire lábẹ́ rẹ̀ nítorí pé gbogbo wàhálà tá a ṣe lérí ọmọ ọlọ́run ní jó gbé ọlọ́run bá aláà fúra ara rẹ̀ yóò san wọ́n lẹ́sàn láyé bí àtijọ́ alkiyama ah ọmọ sọ̀rọ̀ tọ̀ wàhálà ń bẹ lérí ọmọ ládìgbà tó bá ti bọ́lé ayé pọ̀ báyìí tí ààrẹ pọ̀ lẹ̀ báyìí lẹ́ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ sí lọ́lẹ́ alágbo lẹ́mọ̀ lọ́sibítù lẹ́mọ̀ arasọ lẹ́mọ̀ rabata lẹ́mọ̀ oúnjẹ fúdù ìyọ́mọ fún lọ́yàn ìyọ́mọ dìíká ìyọ́mọ pọ̀n bọ́bá sùn nìyàwó tó sùn tí ó ti sùn ìyá ọmọ la ilaha illallah ọlọ́mọ fọmọ láwa lójú o wàhálà téèyàn ń ṣe lérí ọmọ kìí ṣe wàhálà kékeré ọlọ́run ní ma wá fi wàhálà yí yíyàn àlágbára torí ọkàn rẹ̀ ò sí lọ́wọ́ wa ọwọ́ àlá lọ́kàn rẹ̀ sí kíni ìlọ́wà tọ́wọ́ bá ni àfikọ́ tọ́ba lóun ò gba oúnjẹ wọn ò gbà nánu àwọn ọmọ ọbẹ̀ lọ́nkọ́ lọ́njẹ́ ó ṣe kí ni kọ́lọ́njẹ́ ó gbà ní. ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa a wàá tó àwọn ọmọ yìí níbàámu pẹ̀lú bọ́lọ̀nsì ní atọ́ wọn nínú alukur'an àti bọ́lọ̀nsì ní atọ́ wọn nínú àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nítorí lọ́wọ́ adébẹ́ká máa tọ́ ọmọ ní kálukú náà ní ń tọ́ ọmọ àmọ́ gbogbo èèyàn tí ń tọ́ kí ń jèrè ọmọ. àwọn míì tọ́mọ nílànà àṣà àbílẹ̀ àwọn ọmọ padà wúlò àwọn míì tọ́mọ lérí bí òyìnbó ṣe ń tọ́mọ àwọn ọmọ padà wúlò èyí tí yóò jẹ́ káwọn ọmọ wúlò wúlò ní ká tọ́ wọn bí ìsìláàmù ṣe ní ká tọ́ wọn ṣẹwárí ìlú tí wọ́n ń gbé wọ́n wá wúlò ń bẹ̀ wọ́n bá kàwé eré wọn eré wọn ní dàrú ọmọ tó nítorí pé ilé kéwò ni wọ́n tún máa ń tún ọkàn ṣe mọ́ṣáláṣí ni wọ́n tún máa ń tún ọkàn ṣe wọ́n yé tún ọkàn ṣe nílé ìwé bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó ìbáàjẹ́ lánà haramu òun náà ni wọ́n máa ń ṣàlàyé ilé ìwé economics kìíní kan insurance wọ́n kàn máa ń kọ́ gbogbo ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí wàdíhì tẹ́lifíya ìbáàdàtún amara Allahu biha fil Qur'an kátọ́ ma nílànà tẹ̀sìn òun làwọn bá wá bí ẹ̀sìn òsì ní kọ́ ma kó kéwú kọ́ ma kàwé àwọn èsè boko haram ẹ̀sìn kò ní kọ́ ma tọ́ bá kéwú tán kọ́ ma níṣẹ́ ọwọ́ ẹ̀sìn òní tọ́ ma bá kéwú kọ́ ma ma ṣòwò ẹ̀sìn òní tẹ̀yìn bá kéwú kọ́ ma dákú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba bí wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn lẹ́sìn bẹ́ẹ̀ náà ni wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń jẹun bàbá àmọ́mù kan sọ fún mi ń sìn wọ́n làwọn ṣẹ̀ darí oko lọ́jà wọn pẹ́ díẹ̀ ẹ̀dá bí yóò bá wà lóko kí ni ọ̀jẹ̀ àbíyàn sálámà tán lásùbà yóò pè ẹ̀dá kẹ́bùn mi wọ́n ti kí súrì tán ẹ̀dá kẹ́bùn mi wọ́n kí asùrì tán ẹ̀dá kẹ́bùn mi mọ́gírìbì ẹ̀dá kẹ́bùn mi wọ́n tún kì í ṣáì tán ó ní ẹ̀bùn mi ẹ̀dá kùn sáwọn yóò wà mọ́sálásí mọ́ <laughs> wọ́n sá lọ ni torí ànábì tó gbẹ̀sìn wa gan kì í ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà wọ̀nyí ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ìtọ́mọ ẹ̀yọ́mọ ìyá mi kámọ́jì ó súwa o kò yàtọ̀ sígbà tá à ń kírun tá à ń gbààwẹ̀ tá à yànnà fìlà lóru kí a mọ̀ pé à ń retí ẹ̀san ni ọmọ tá à ń tọ́ náà kí láàmọ̀ retí ń bẹ̀ tí òfin ní súwa òun náà ni ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run torí ìjọsìn ni gbogbo ń tọ́lọ́mọ ti pàṣẹ rẹ̀ ní Al-Qur'ani pé ẹ ṣe ni wọ́n ń pè lẹ́sìn ó ní wàá kí mọ̀ sọ́lá ọlọ́run ni ẹ kírun ó pàṣẹ ni láàfin rò kú láàfin fẹ́rí kanlẹ̀ ọlọ́run ni wà á tó zaka ká jáde ọlọ́run pàṣẹ rẹ̀ ni ó sì dẹ̀sí ọlọ́run bá aláà ọwọ́ á pàṣẹ yìí pé a'udhu billahi minash shaitanir rajim ọ pàṣẹ pé ká tọ́ ma bọ́lọ̀ bá pa ọlọ́sẹ̀ tó bá wá tẹ̀ láṣẹ rẹ̀ ọkàn nínú yọnu ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kú anfusakum ọlọ́run ọba ní ẹ̀lẹ́ mójútọ́ra yín ẹ ti gbàgbọ́ ọlọ́run ti sàánú yín ẹ̀yìn sẹlẹ́bọ mọ́ ṣe nígbà tẹ́ ẹ ti kúrò nínú ìbọ̀dìsà yẹn ní tó kù ni pé kẹ̀lẹ́ mójútọ́ra yín wà ahalikum nàárọ̀ lẹ́yìn náà ẹ mójútó àwọn ọmọ tẹ bí àtàwọn ẹbí yín àwọn ọmọ yín ẹ mójútó wọn nàárọ̀ kẹ́ mọ́ bá wọ náà ọlọ́run. ẹ ti ara yín bẹ́ẹ̀ sì ni wọná tọ́ ìjọba pé ọlọ́run ti parí tiwa mẹ́ ọ wá ní wàhálì kún náírọ̀ àwọn ọmọ yín ẹ ti wọn tí wọn ò fi ní jóná kí ni mò ń yan jóná lọ́rùn nǹkan méjì náà ni àṣírikú ẹbọ àtẹ̀ṣẹ̀ míì tí ò tó ẹbọ méjì tí mò ẹwà wá rí wọn bí wọn ṣe ní ṣẹbọ ẹ rí wọn bí wọn ṣe ní dáràn bí wọn ní bọ́sọ̀rùn lẹ́lẹ́ṣẹ̀ gbogbo ohun tí máa yẹn wọ pátá láwa lọ gbìyànjú ká lọ tába ti wa níbi iná ọlọ́run ọmọ o lẹ́yìn náà ọmọ rẹ̀ àwọn ọmọ tọ́lọ́wọ́n bá kọ́mọ̀ jẹ́ pàwọ̀ nìkan láwà àlìjánná àwọn wà wọná ọlọ́run wá gbéṣẹ́ lé wa lọ́wọ́ pé ẹ tọ́jú àwọn ọmọ yẹn ẹ mójútó wọn ẹ má jẹ́ wọ́n wọ́bó ẹ má jẹ́ wọ́n wọná mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé a tọ́ ọmọ lérí ẹ̀sìn a sì tọ́ ọmọ lérí bí ó sì lè dáyé gbé tẹ́bi òfin ní sẹ́kìnì jama tẹ́bi òfin ní pa torí bébí bá ti pa yóò dòlè tó bá sì ti dòlè yóò wọná yóò mọ gbowó èlé yóò mọ yáwó kò ní san nígbà tí ò níṣẹ́ yóò mọ digunjalè yóò mọ fọ́lé tí bàbá yẹn bá wo ọ̀nà tí ó fi iṣẹ́ lé lọ́wọ́ tí ó fi jẹun ọmọ padà dàdàkúdà tí bàbá wa bójútó ìwé rẹ̀ ọkàwé ọkọ́ṣẹ́ ọyanjú àmọ́ kéèkírun ọmọ yìí padà wá wọ náà ṣe wá rí iná àìkírun òun gbóná sákọ̀rù wọ́n pè é ọlọ́mọba ní má sàlàkà kún fi sákọ̀rù ọlọ́run bá ní àwọn tí wọ́n wà nínú náà sákọ̀rọ̀ wọ́n mọ̀ wá bí wọ́n pé kí ló dé tọ̀rọ̀ yìí fi wá já síná kọ́ọ̀lù wọ́n pariwo yè lámúnákún mi náà ni mo sọ lì ayé kírun ni wọ́n lámúnákún náà tó àìmúlí miskin ayé sí ibùyàn ló jẹ ẹni bí pa áwò báyìí títí tébí ó fi pa ákú wà níwò ànífọ́n kankan nílùú pé wọ́n wọ́n náà sákọ̀rọ̀ ayé kírun bàbá tí wọ́n wá wọ ọmọ rẹ̀ ẹ̀ràn tí ọmọ rẹ̀ ò kírun tọ́mọ rẹ̀ ò ṣẹ̀sìn sóun náà lọ lásán kò ní lọ lásán o anta mas'ul làwọn fáwọn fi ní limadha la nurabbi awladana kí ló dé tà ní tọ́mọ wa wa nahnu mas'uluna amama Allahi azza wa jalla yawm al-qiyamah tọ́lọ́hún sì pè wá báyìí tí ó bí wá wípé alájà abdulgafari kí ló dé tọ́ wá wo eh, Ibrahim tọ́ wá wo ọ̀nà tí ò kírun tó fi jáde láyé ìyá Fatima Fatima ò sì kírun ìyá Zainabu Zainabu ò kírun kọsẹ̀sì ó sì wálé ayé lẹ́ni tí ò sin lọ́hùn níwọ̀n ń lọ chọ́ọ̀chì chọ́ọ̀chì yìí tí wọ́n kọ́ sọ́nà wa ń bí wọn kọ́ fáwọn ọmọ tiwọn o àwọn ọmọ tiwa ni ni wọ́n kọ́ fún àwọn ọmọ wa kankan ò sì ní wọ́ ọbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ àwọn tó bá ti ń yọ lọ wọ́n padà sínú ìsìláàmù àdúrà táwọn bàbá ń ṣe ní gbogbo gbanú kọ́ ìgbà bẹ́ẹ̀ ilé náà ni wọ́n kọ́ lẹ̀ o ẹni ọba wọ náà kọ́ wá sí kíni kọ́ wá wọ̀ ọ́ ìyàwó ilé kan gbọ́dọ̀ débẹ̀ o bọ́bá ti ní òun ò ní sáláì má débẹ̀ mọ́ tó sọ fún tí ó gbọ́ ọkọ lẹ̀ ọmọ tọ́jú ọmọ nítorí pé ìmá tọ́jú àwọn ọmọ ẹ̀yàn ọmọ ìyá mi àwọn àlùfáà ní ẹ̀sìn ni torọ́lọ́ ń pa wá láṣẹ rẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni alimu awuladakum wa ahlikum alkhayra wa adibuhum anabi ni gbogbo àwọn ọmọ yín tẹ́ bí pátá ni ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti gbogbo àwọn fámìlì yín ẹ̀kọ́ wọn ní oore ẹ̀kọ́ wọn lóore kí ló tóbi nínú oore tọ́lọ́mọ sí fún yàn ó náà ni àgbọ́yẹ̀sìn ma yuridillahu bihi khayra yufaqihuhu fi din anabi ni gbogbo ẹ̀tọ́lọ́mọ fẹ́ ta lọ́rẹ̀ àgbọ́yẹ̀sìn ní òfin yóò sì máa ṣẹ̀sìn náà ẹ̀ tọ́mọ̀ rẹ̀ bá ti sẹ̀sìn ọlọ́run ò sórí fún kó fi gbogbo rẹ̀ ìkọ́lé kó fi gbogbo àdúgbò yìí kó fi páàtì mọ́tò sí ọlọ́run ò sórí fún ọlọ́run kan dán owó ni ọwọ́lé ayé ọlọ́run ṣe dán owó pẹ̀lú ọmọ yẹn oore tí ò sórí mi lẹ́yìn ẹ̀mọ́ náà ni kọ́ ọmọdé ọmọ sẹ̀sìn ìwọ lọ́wọ́ amójútó wa nábì wá ní àṣẹ ni mo pa yìí ẹ kọ́ wọn wà á dì bú hún ẹ sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ wọn lẹ́kọ̀ọ́ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ wà ẹ má jí wọn gọ̀ọ́ ẹ̀sìn mọ́dì ọjọ́ aláìmọ̀kan nínú ẹ̀sìn wa limadha la nurabbi awladana kí ló dé tà ní tọ́ àwọn ọmọ wa wallahu qad khalaqahum lil ibada tá a sì mọ̀ pé ọlọ́wọ́ bá dá àwọn ọmọ yẹn wálé ayé ipe kan wá sẹ̀sìn bó ṣe dá wa náà sẹ́ni bá ṣe wálé ayé hùn ẹ̀ mọ́ta wá ṣe gbogbo wa àwa sẹ̀sìn ṣe dáwọn ọmọ tá ń bí yẹn náà ní tá a wá ṣe làwọn náà wá ṣe ọlọ́run bá fi àwọn bàbá tiwa ó fi bọ̀ wá láṣìírí tá a fi dẹ lẹ́sìn ọwọ́ àdì ọ̀nà yẹn káwọn náà ṣiṣẹ́ lérí àwọn ọmọ tiwa náà báwọn náà ṣe di ẹlẹ́sìn wọ́n ti láti táwọn bàbá ń wá yìí àwọn bàbá tí wọ́n níjọ́ ni wọ́n máa mú wọn wá nígbà tán wà ní kéékèèké nígbà wọ́n bí àwa wọ́n máa fà wá náà lọ́wọ́ kéékèèké káwa mọ́ṣáláṣí ló já máa kírun ṣe láwọn ọmọ táwa náà ń bí ọ̀ràn yẹn ni ká máa fà wọ́n lọ mọ́ṣáláṣí ká máa lọ lè kírun torí ọlọ́run dáhùn àtàwa nítorí kìnnì nítorí ẹ̀sìn wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àlìjànú tó wà ní ayé mọ́sẹ̀pọ̀ tó yẹn àtàwọn míì yàn bá a ṣe pọ̀ tó yẹn apọ̀ gan o ọlọ́run ní bá a ṣe pọ̀ yẹn ọlọ́run ní òun torí kankan dá wa àfi ká máa wá kírun ká máa wá sẹ̀sìn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa limaza aláàdọ̀ rọ́bì awladana kí ló dé tá à gbà fipamọ́ làwọn ọmọ yẹn o ọlọ́run fi wọ́n pamọ́ sọ́dọ̀ wa fásitì díẹ̀ bọ́yá àsìkò táwọn ọmọ yẹn lò lọ́dọ̀ wa kọ́lọ́mọdé amasàrí ọmọ àbásìkò táwa ó lò lọ́dọ̀ wọn ká tó kù lọ́dọ̀ wọn lókùnbà tá a bá jọ wà àwọn ọmọ yẹn ti di àmánà lọ́rùn wa tọ́lọ́run fi kọ́ wa lọ́rùn wọ́n sì bi wá léèrè tó ti jọ àlìkìyàmà anábì ní kullukum ra'i anábì gbogbo yín náà ní adára jẹ wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín láti bíi á bì í nípa àwọn ọmọ yẹn tó bá di jọ àlùkìyàmà wọ́n ní wọ́n bì ọ́ ọwọ́ lọ ń jáde ibo lọ wá ń jáde lọ ibo lọ lọ wọ́n ní wọ́n bì ọ́ nípa ọmọ o lè fọmọ sóde ẹni tí ó sọmọ rẹ di olórí burúkú nítorí akúnjẹ nítorí pé ọfẹ́ ràn léwé ọfẹ́ ràn lọ ẹnu kọ́ṣẹ́ ọmọ wa darí lé lẹ́yìn ìgbà tó ti bàlágà lẹ́yìn ogún ọdún ó wá gbé kẹ́rọ̀sì sáyà ó ní wọ́n ti pè òun òun ti gba kínní kan sáyé tòun ó forí ìwọ lọ́wọ́ bí ọlọ́wọ́ ní bí ẹni yẹn ìwọ ìwọ tó bí síbẹ̀ ló bí lèmọ́tà ládọ́rọ́ bí awladana wahum minna wa nahnu minhum wọ́n ní kí ló dé tà ní mójútó àwọn ọmọ wa nígbà ọjọ́ pé àwọn ọmọ wa yìí àwọn náà ní àdírẹ́sì wa sẹ́ẹ̀rí omi ti bàbá pẹ̀lú ẹyin ti màmá fẹ́ dígbàra wọn ọwọ́ adé kìnnìkan tí wọ́n dàbí ekò ló báyìí tọ́nàtọ́nà àwọn méjèèjì lọ di ìwọ bàbá gbàgbé bàbá rẹ àti ìyá rẹ ó gbàgbé ara rẹ bó ṣe ń lọ yẹn apá kan ìyá rẹ apá kan bàbá rẹ ni tọ́ba ilé gbàgbé bàbá rẹ àti ìyá rẹ ọ̀dọ́ ló sì ń lójú tù kò sẹ́nìkan tí máa ń gba omi lójú òbí rẹ̀ tọ́rọ̀ rẹ̀ máa ń tò ẹ lọ lè wádìí gbogbo wọn kò sì sẹ́nìkan tí ó máa tọ́jú àwọn arúgbó rẹ̀ tọ́rọ̀ rẹ̀ ní lójú tù àfikọ́ làwọn ọba aláwọ̀ máa sàánú ẹ̀ torí pé kò gbàgbé ìpìlẹ̀ rẹ̀ olómi tó bá gbàgbé ìpìlẹ̀ rẹ̀ kí ni yóò ṣe jama lọ́gbẹ̀ẹ́ nì kọ́lọ́mọdé àgbẹ̀ o ẹ̀yin ọmọ ìyá mi wọ́n wá ní kílódítà ní tọ́ àwọn ọmọ wa tó pé àwọn ọmọ yìí wọ́n máa gbé fọ́tò wa káàkiri wọ́n bá wo fọ́tò rẹ̀ ó lè fọ́ ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ọmọ rẹ̀ tóbi sẹ́ bí ọba jọ yọjọ ìyẹ́ ẹ̀ fọ́tò rẹ̀ ti ń gbé káwọn fi dáná wọ́n tó bá yẹ lè kó àgbákò bá wọn kan wọ́n wọ́n ní ah, bàbá rẹ̀ ah, jọra olórí burúkú náà tọ́ba sì jẹ́ pé ọmọ tọ́tọ́ yìí ọmọ dáadáa ni tọ́jẹ́ pé ọmọ yìí gbogbo bí wọ́n bá ti dé àlàáfíà ní máa ń débẹ̀ wọ́n máa wá bàbá ti yẹ káàkiri pé afẹ́ mọ̀ bàbá afẹ́ mọ̀ yẹ níbi wọn bá rí àrẹ̀dá ní bàbá rẹ̀ wọ́n ní a ẹ̀tọ́ mọ a ẹ̀kú oríire ẹbí mọ àdírẹ́sì rẹ lọ́wọ́ máa gbé ká o tọ́ọ̀ bá wá fẹ́ kí gbogbo ayọ́dọ̀ ọmọ láburú tètè mójútó ọmọ ẹ̀rí ẹlòmíì tí wọ́n máa sáré ní police station ilé ọlọ́pàá ee eh, yọmọ sí jala, jala, jala. wọn máa mú jáàbù báyà ìró ọmọ bọ́lẹ̀ bàtà bọ́lẹ̀ kọ́lá kò ní ọtí pé bàtà bọ́lẹ̀ sẹ́wọ̀n wọn lọ́mọ rẹ̀ ti dáná wọn wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ̀rọ àwọn òbí nílé ibi wọn máa kó àwọn èèyàn sí prison yard ibi wọn máa ń fọ àwọn èèyàn pamọ́ sí àwọn ọmọ tó bá ti ja olórí burúkú tó fẹ́ dà lóru wọn wà fi wọn pamọ́ wọn wà tilẹ̀kùn mọ́ wọn wọn máa yọjú wọn máa yọjú obìnrin ọgbà ẹ̀wọ̀n ni wọ́n pè bẹ́ẹ̀ mọ́ndàlá ọmọ wa ò ní débẹ̀ o ọlágbára ọlọ́run ọba wa àmì nìkan ọ̀ràn ó mójútó ọmọ o <laughs> ò ní sùn o sẹ́lá àwọn tí ọmọ wọn débẹ̀ wọ́n sùn ní o wọ́n fọmọ́lẹ̀ ní o wọ́n bàjẹ́ wọ́n pàátì wọn fún lẹ́kọ̀ọ́ wọn fún lẹ́sìn lọ́mọ fi wá dìdàkudà mọ́ ọ lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lèmádà aláàánú rọ́bì àwòládànà àwọn ọmọ yìí wọ́n ní ìdójà tọ́jú wọn ni pé tọ́mọ yìí tí ọ̀rọ̀ rẹ̀ bá dàrú inú rẹ̀ ó sì máa bàjẹ́ tọ́mọ rẹ bá ní pírọ́blẹ́mù wọn náà ti ní pírọ́blẹ́mù ẹ máa wò téèyàn bá gbọ́ ọlọ́mọdé àmà pé wọ́n lọ́ọ̀rẹ́ ọmọ èèyàn pé wọ́n lọ́wọ́ alábùjá wà nílùú èbó wọ́n lọ́ọ̀rẹ́ èèyàn gan fúnra èèyàn sí òní máa rẹ̀ yàn nítorí pé nánú mínúhùn wọ́hùn mi nà ìkànkan náà ni wá ẹ̀jẹ̀ yẹn yóò máa rìn tọ́ba fẹ́ kẹ́jẹ̀ rẹ̀ gbóná látara wàhálà tọmọ ọmọ kó bá òbí ẹ̀ tètè tọmọ o torí tọmọ rẹ bá ti ń feel bad tí wàhálà kan bá ti bá wàhálà wọn máa bá wọn náà àmọ́ pé ẹ bọ́ bá dára fún rẹ ọ dára fi rárá rẹ irọ́ ni bọ́ bá dára gbogbo ilẹ̀ dára bàbá àti ìyá àti gbogbo fámìlì yẹn ó kéré parí wọn máa pe orúkọ ìdílé yín máa ó kéré parí wọn máa dákọ bàbá àti ìyá ìtọ́ bá fẹ́ fíìlì fọ́ọ̀mù orúkọ yẹn máa tẹ̀lé káàdì láfi ní nánú wọ́n hùn mí nà àwọn ọmọ yìí kò síbi dáyà wọn sí ọmọ rẹ náà ni ọmọ jẹ́ kò díjọ́ mẹ́lòmí limada lana rabbi awladana kí ló dé tà ní tó àwọn ọmọ wa wọ́n hùn sí iná tó lè hayá ti túnìyà ọmọ náà ní ìdùnnú ayé bíyàn bá ní kọ́bọ̀ lọ́wọ́ táàrí òṣìṣọ́ ọmọ tí wọ́n ń ṣeré lọ tí wọ́n ń ṣeré bọ̀ tí wọ́n ń gún yàn lẹ́sìn tí wọ́n ń lọ́mọ yàn lọ́rùn inú yóò sì máa dùn èèyàn gbà pé bóun lówó bẹ́ẹ̀ bá sì fi gbogbo ilẹ̀ yìí kówó jọ tí ọba sọmọ inú ilé fún yàn àbí èèyàn bímọ ọmọ yẹn ti di dàkúdà kò sí ìdùnnú ayé fún yàn mọ́ gbogbo àwọn ọmọ wa kọ́lọ́mọ́sà sí wọ́n ní ìdùnnú fún wa ọlọ́wọ́n bá ní alimalu walibanon ọlọ́wọ́n bá ní ẹ̀rí owó owó àtàwọn ọmọ zinatul hayati dunya ọlọ́wọ́n bá ní àwọn ní ìdùnnú ayé ẹ̀sọ́ ayé walbaqiyatu saliha àmọ́ ẹ̀sìn ẹ̀sìn khair òun lóore ju owó àtọmọ lọ ìtumọ̀ nígbà ẹni tọ́lọ́wọ̀n òfin lọ́mọ tó Hm? ó ti ní tó ju owó lọ àti ọmọ àmọ́ tọ́lọ̀ bá fọmọ kún pẹ̀lú ẹ̀sìn yẹn náà inú rẹ̀ dùn àbí òní dùn inú rẹ̀ dùn àwọn èèyàn sunkún lóru jama wọ́n ti bára wọn lásìkò débi pé ó ti sú ọkọ ó ti sú ìyàwó wọ́n ti tẹ́sítì fá wọ́n gbowó gbowó gbowó gbowó lọ́wọ́ wọn kò sí bí wọ́n fẹ́ dé wọn ò tí ì bímọ náà ni àwọn yẹn ni wọ́n máa yọ ọmọ sórí ìwà tí ìyàwó rẹ̀ bí obìnrin tó ń bínú ìgbé obìnrin ló bí àwọn ń bínú eléyìí ọmọ yìí ọmọ àwọn tí wọ́n ti ń wá ti pẹ́ yìí báwọn bá bí obìnrin sínú wọn nílò ó ní ọkùnrin ló tún bí wọ́n bímọ òun béèrè pé kí ni wọ́n bí sọ gbádùn bọ́ọ̀bá rẹ ni sọ fún ọ èmi ń sọ fún ọ lẹ́yìn pé ọ̀sẹ̀ kí ni ọ̀gbádùn níta àwọn àtọ̀rọ̀ níbi ọlọ́run fún ọ lálàáfíà ọlọ́run bá ní yahabu liman yasha ọlọ́run ẹni tó bá wù òun lòun fún ìnáta òun bùn lóbìnrin nìkan wọ́n yahabu liman yasha òdùkú ẹni bá sì wu òun òun fún lọ́kùnrin nìkan àwọn zawijuhum dhukrana wa inatha tó bá sì wu òun òun fún lọ́kùnrin àtobìnrin òun fẹ́ lómi lọ́kùnrin àtobìnrin ọ̀rẹ́ ni wa yaj'alu man yasha'u aqima ẹni bá sì wu òun òun ní fún lọ́kùnrin òun ní fún lóbìnrin ó wá sọ̀rọ̀ kan tó lágbára níbẹ̀ ó ní innahu alimun qadir innahu alimun qadir ọlọ́run ní bóun ṣe pín òun pín obìnrin òun pín ọkùnrin òun pín ọkùnrin àti obìnrin fẹ́lẹ̀ kan òun tún pín kò ní bí fẹ́lòmíì ọlọ́run ní òun nímọ̀ sí òun rí i pé tó fi ti kálukú nù òun sì lágbára kó òun fún ẹni tí ń wó obìnrin lóbìnrin òun lágbára kó òun fún ẹni tí ń wọ́kùnrin lọ́kùnrin èyí tí yóò sì bí náà òun lágbára láti fún òun ọ̀kan fún ni nígbà ọlọ́run wá fún ọ ní kan tó wà ń kọ̀m̀pléyìn tó ń bínú ọdọ́sibítù ọ̀fọ̀dúró onítorí pé obìnrin ta ló fi obìnrin sí láà mo ti bí wọ́n lọ bá a lásìkò ìwọ ló fóbìnrin síbẹ̀ ṣé ìwọlé ẹ̀kọ́ ọmọ bínú ni àbí ìwọ gẹ́gẹ́lẹ́ ẹ̀kọ́ ọmọ báwí ìwọ náà sì kọ́ ọlọ́run bá aláà lọ sọ àtọ̀yẹ di kíni wọn lọ sọ di obìnrin àmọ́ ipasẹ̀ rẹ̀ ló fi bọ́ síbẹ̀ sọ wáyé kọ́ bínú síyàwó rẹ̀ síyàwó rẹ̀ ní dọ́mọ ni kọ́dà ìlú mi ò ní sanwó síbítù mọ́ yóò mọ̀ bọ̀ wálé níbi táwọn èèyàn ya gòdì àbí kọ́mọ gómìnà òun ò lè kọ́mọ òun ò lókan tó ń fẹ́ wéṣì àdùkọ́kùnrin lóbìnrin mo fẹ́ ní dáúdù ẹ̀ dáúdù bí dáúdù kan náà ló kó bàbá rẹ̀ lẹ̀wọ̀n yìí àbí dáúdù kan òun náà kó gbé bàbá rẹ̀ lọ bọ́lé sísè yìí ọlọ́run tí ó fún ọ ní tó fún ọ mọ̀ pé tó fi tiẹ̀ dànù ìdí wọn pè ní mùsùlùmí ni pé kọ wá yọnu pé ọlọ́run ọba wọlọ́mọ wọlọ́mọ èmi ò sé kí ni èmi ọmọ yìí tó fún mọ yọnu sí bá mi fi àlùbáríkà sí ọmọ obìnrin ní tọ́jú bàbá mi tó bá darúgbó kò ní rí gbogbo àwọn ọmọkùnrin yẹn mọ́ wọ́n ti sá lọ

ọmọ sí báyìí lọ́wọ́ padà yá ọmọ sí báyìí Allahu ọjọ́ lọ ee bí àgbà ṣe ń bó ṣe ń dàgbà yẹn kọ́ ọmọ wù wípé ọ padà fọkọ́lẹ̀ ọ padà fàdálẹ̀ bó ṣe má lọ́wọ́ gan ọ̀rẹ́ ọmọgbọ̀n àdọ́bọ̀lẹ̀ bọ́lá ọmọkọ́ lọ́wọ́ ìgbà tó fi ro kan àtàbọ̀ yóò ti rẹ̀ ọ́ ta ló kù sí ọmọ fún ọ lóúnjẹ làwọn ọmọ rẹ̀ náà fi ní àwọn ọmọ yìí ni wọ́n padà di ẹni tí wọ́n máa sìn wá lẹ́yìn ìgbà táwa náà ti sìn wọ́n sọmọ gbogbo owó tẹ́ kó fi kọ́lé tẹ́ kó fi ralẹ̀ ọmọ yẹn ló fi tọ́ nígbà tí wọ́n ti ṣe wàhálà yẹn tọ́wọ́dà sùkò tí ìwọ náà bá dọ̀lẹ́ ọlọ́wọ́n bá aláwọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ fún ọ ibi kọ́ máa tọ́jú rẹ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú bó ṣe fún ní ìmọ̀ ayé kó fún nímọ̀ kùránì tí ó fi lè láàánú torí kéwùlẹ̀ yẹn máa ké lọ́kàn fi máa ń rọ̀ o láfi lẹ́ni tó bá fọ́mọ rẹ̀ láyé tí ò fún lẹ́sìn òfò ni o. yóò lówó ọ̀hún yóò lọ́lá ọ̀hún àmọ́ ẹ̀mí rẹ̀ ó lè débi pé kò ní dọ́dọ̀ rẹ̀ inú Qur'an ni wákọ̀ tọrọ búkà wa Allah ta'budu illa iyyahu bil walidayni ihsana ọlọ́run ní mo ṣe dandan kẹ́ sìn mo ṣe dandan kẹ́ tọ́jú àwọn arúgbó yín àwọn òbí yín ọmọ wa wá lówó tán ẹ̀mí ẹ̀ wá lè kàn kò yí sí bẹ́ẹ̀ ṣe ń dàbí láàmú lọ́dọ̀ ọ̀sẹ̀ yẹn kò yí sí bàbá rẹ̀ ní bá wí yẹn o oníkò yí sí fún bàbá o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn ọmọ yìí lápadà máa gbé ọ̀dọ̀ wọn àwọn ni wọ́n máa mójútó wa nígbà tí àgbà bá dé tabako lẹ́nu iṣẹ́ ọmọ ìyá sóní tí ń sọ fún yín sìn àwọn tó ń bẹ nípò bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n ń gbọ́ mi yé dáadáa ìwọ ò lè ti gbọ́ mi yé tọwọ́ tún tọwọ́ òsì tọwọ́ wájú tọwọ́ ẹ̀yìn lẹ́yìn ọlọ́run kò rí ẹnì kankan tí ó fún lóúnjẹ. àwọn ọmọ wa wọ́n ní ọ̀dọ̀ wọn lápadà máa gbé wọ́n padà di ẹni tí wọ́n máa mójútó wa tá a bá wá fẹ́ kí wọ́n mójútó wa lọ́jọ́ alẹ́ àfi káwa náà ká mójútó wọn láàárọ̀ wọ́n ní ẹja tútù ẹ̀yọ́ máa yá mi gbogbo à láńlòdù ẹja mi ẹja tútù wọ́n ní í máa ń rọrùn láti ká síbi téèyàn bá wò ó so orí tí ẹja bá ti gbẹ ọmọ ìyá bọ́bá lọ fẹ́ kan bọ́bá lọ fẹ́ ka kí ní ó ṣẹlẹ̀ yóò kan ni yóò rún ni nínú yẹn náà nìjà tẹ́ máa jà ọmọ ti dẹja gbígbé ọjọ́ máa kírun yóò fọ́n blò yóò fọ́n blò lọ́nà ọ̀dọ̀ wa ń bẹ̀ wọn bàbá àtìyá wọ́n jọ ń jà ọmọ wa ń fa bàbá rẹ̀ pé kọ́ mọ̀ lù tòun mọ́ ìyá bàbá wa ń sọ pé sí wo gbọ́ tí ìyá rẹ sọ ni bàbá yẹn wá lù ìyá ẹ̀ ó tún wá ń tún lù ọmọ yẹn ó sì fọ́ bàbá ẹ̀ létí látẹ̀yìn ó ní sẹ́mi mo sọ ọmọ kókó ọmọ lùmọ́ mi mọ́ bí mo sọ fún ọ nílò họ́ fún bàbá rẹ̀ ẹ dákun sí àsìkò yìí lẹ́mú lọ́lẹ́gẹ́ àfáwọn onígbà ọmọ tó fọ́ bàbá rẹ̀ ń ná ẹ dákun sí òní lù táwọn bàbá mọ̀ gbogbo àwọn tí aburú ta wí kàn kọ́ lọ́mọ́sá bá rọ wọn lójú ọmọ mi náà dàgbà ó òjò kékeré lọ báyìí o àmọ́ ó ti di kíni jama ó ti dọ̀nà ọlọ́run ní ma yabologá ní àyíǹda kàlíkìbàrà ọlọ́run ọba ní ti àwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá dàgbà sí ọlọ́dọ̀ àhàdóhùnmá àókèláhùnmá bọ́yọ̀ kanú àbí méjì àbáwọn méjèèjì fàlàtàkùnláhùnmá òf má sọ̀rọ̀ kékeré tí ó bà wọ́n nú jẹ́ o sí wọn wọ́n àtẹ́ni harihuma wọ́n sì jẹ́gbẹ́ máa wọn òbí rẹ̀ wọ̀kùnláhùnmá káwùláhùn kàríma ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ àpọ́nlé ni ọmọ sọ sí bàbá rẹ̀ àtìyẹ́ àṣẹ ọlọ́ni o ṣe rí ọmọ tí ọmọ ń ṣe gbogbo ntọ́lọ̀ ń sọ yìí ọmọ tó bẹ̀rù ọlọ́ni o láfi ní ká mọ́mọ́ wa lọlé ẹ̀kọ́ kéwú kí wọ́n kéwú gidi ọ̀dọ̀ wọn sì wà límọ̀ alẹ́ fúlàmì wọn kọrin káàkiri káńsọ kéwú gidi tọmọ wọlé tí wọn náà mọ̀ pé ah, ọmọ yìí ti yàtọ̀ o ti gbọ́rọ̀ ọlọ́run o ti kásẹ̀rà nípa ọlọ́run nígbà ń gbọ́ yíbẹ̀rẹ̀ náà ni pé òbí ọ̀padà dàgbà sọ́mọ lọ́dọ̀ mímọ yabuluga na indaka indaka alikiba. ọlọ́run náà padà dàgbà sí wọn lọ́wọ́ sórí tó bá mọ̀ pé ọ̀fẹ́ kọ́mọ yẹ kọ́mọ bá olù dáadáa kọ́mọ sàánú rẹ ìwọ náà tètè fún lẹ́kọ̀ọ́ láti kékeré fún lẹ́sìn bí ti ń kírun ẹ̀mí mande ẹ̀mí ọ̀rọ̀ bọ́ bá ti yí lóru wọn náà jí ẹnìkan ní máa wòlíì ọlọ́run ọlọ́run mọ̀ ń jí kó dìde bí èyí bá ṣe wòlíì ọlọ́run ní jiyàn. ẹ̀yọ́ ọmọ ìyá mi àwọn ọmọ yìí kí wọ́n máa ṣàdúrà àtìkádù sọ́bà àtìkádù gbogbo ohun wọ́n ń ṣe yìí àdúrà àárọ̀ lẹ́yìn àṣùbà lẹ́yìn ni kò ní dẹ́rù bẹ́ẹ̀ ni kò ní sọ̀rọ̀ kọ̀rọ̀ kí ló dé tà ní tó àwọn ọmọ wa wọ́n ń sa àdátúná filibiladi àwọn ọmọ yìí náà padà jẹ baálẹ̀ ìlú àwọn náà padà jẹ mágàjí káàkiri ìlú àwọn náà jẹ imam àyímọ́tò libiladi àwọn náà máa jẹ àwọn tí wọ́n máa darí ìlú torí pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń darí wa àtàwọn aṣáájú ẹ̀sìn àtàwọn aṣáájú ìlú àwọn baálẹ̀ baálẹ̀ mágàjí mágàjí ọba ọba gbogbo àwọn òbí kan ló bí wọn o tí wọ́n bá tọ́ wọn dáadáa ìlú ọgbàdùn tó bá jẹ́ pé wọn ọ̀rẹ́ ni tọ́ wọn àbí wọ́n tọ́ wọn ọ̀gbọ́ ìlú tí wọ́n bá fi onítọ̀hún so lórí wọn wàhálà ti bá wọn nílùú náà ọmọ tí wọn tí wọn dẹ́rù ọlọ́run bá ní lẹ́ni kò ní jalè gbogbo owó inú okun sáko yọmọ hàn yín mọ yọmọ dàn yín láwọn pàṣẹ wá yọmọ dàlú làmú wọn ní àìtọ́mọ òun ló jẹ́ kìlú orí báyìí ẹ dákun àmẹ́ni tí ó di ìmáàmù lọ́la àmẹni tó di baálẹ̀ lọ́la mọ́gàjì àwọn olórí ìlú ọlọ́wọ́n fa àyọ̀nà àwọn ọmọ tá a bá ń tọ́ náà ní tá a bá ti ń tọ́ ma ìgbà wọn bá padà mú yóò jẹ́ àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ajẹ́ pé àmọ́ ń tọ́ ma torí pé a lè sọ ọmọ ilé padà jẹ́ adarí ìlú yóò wá wúlò fún lù lèmọ́tà lánàá rọ́bì àwòládàna wọ́n ní kí ló dé ní tọ́ àwọn ọmọ wa wọ́n hùn yẹ̀dẹ̀ ọ̀hún Allah lánàá bá àdàlùwọ̀fá lẹ́yìn níjọ́ tó bá jáde láyé lèyìn kọ́kọ́ ráǹfààní ọmọ sọmọ pé ọmọ rẹ ò nídìí oorun yóò ní bàbá dáhìí bá ń wẹ bàbá ah bàbá mi ìyá mi wọn ò nídìí oorun lẹ́yìn náà wọ́n wá pe àwọn àfáà wọ́n pe àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ tí wọ́n kírun sí ọlá gbogbo tí wọ́n ń ṣe fún ọ yẹn ojú rẹ̀ ọ̀tẹ́yìn mọ́ torí pé ọtọ́ wọn ni o wọ́n wá gbé ọlọ́tẹ́ torí pé ọtọ́ wọn ni o lẹ́yìn náà wọ́n máa wá sàdúrà fún ọ àdúrà tó máa ti wá sí yọ máa bá ọ anabi wa muhammad sallam anabi ni dáa mẹ́ta bùnú ádámà anu àánú amalu tọ́mọ anabi ádámà bá ti dákẹ́ kò lè ríṣẹ́ kan sí mọ́ náà wọ́n sẹ́ olóore ilá mi sàlá àmọ́ nǹkan mẹ́ta tó bá rí ṣe sílé ayé nǹkan mẹ́ta yẹ yọ ládàá rẹ̀ ọ máa bá nínú sàárè kò sì sí láyé mọ́ sọ́dákọ̀ tí ń járíyá sàárà tí kìí dúó sàárà tí èdúó yìí òun náà ni ká máa kọ́ mọ́sálásí àbí ká gbẹ́ẹ́ kànga kágbẹ́ bọ́ọ̀hò àbí kágbẹ́ igi èso igi mangoro igi ọ̀sán igi gbogbo aráàlú ká máa ka lọ́fẹ̀ẹ́ ká máa mú mi yẹn lọ́fẹ̀ẹ́ àbí ká kọ́ skul bàbá rẹ kò yá rẹ kó ń sìn àbí wọn náà fúnra rẹ ọkọ kíláàsì kan náà àwọn kíláàsì yìí táwọn ọmọ ti máa kàwé ní ọmọ kéwú wọn ní gbogbo tó ṣe kalẹ̀ yìí tó fowó ṣe kalẹ̀ yìí ládàá rẹ ọmọ ọba òtún bá ti ń lò ó àwọn elémiyún tafa òbí àbí màtọkọ àwọn èèyàn ní màdáadáa àwọn wàládìí ń sọ àlẹ ìyẹn dẹ ọwọ làwọ ibi dá lọ nìyẹn anábì ní àbí ọmọ dáadáa téèyàn fi ilẹ̀ tí ń sàdúrà fún yàn tí bá ti ń sàdúrà ọlọ́run sì máa gbà ọlọ́run máa ń kẹ́yà mi ọlọ́run sì máa kẹ́ ọ nínú sáré ọlọ́run bá ń sàánú bàbá mi ọlọ́run sì máa sàánú rẹ̀ ọlọ́run yọ bàbá mi kúrò lọ́wọ́ ìyà ọlọ́run sì máa tún kú ìyàgò lọ́rùn rẹ̀ ọlọ́run ní àdúrà wọn máa gbà tọ́lọ́ lọ́lọ́pàá wá láṣẹ ọlọ́run wá kú rọ́bì rẹ̀ hámuhùmá ká máa rọ́bà yá ni sọ̀kìrà ẹ máa bẹ̀mí fáwọn òbí yín bẹ́ẹ̀ bá ti bẹ̀mí gbàdúrà náà ẹni kọ́ lọ́hùn kọ́ba ẹni kí n bá yín kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe wàhálà lérí ẹ̀yìn náà nígbà tẹ wà ní kékeré ajẹ́pẹ́ gbogbo ń tọ́ba ṣe fún bí ẹ̀ pátá ò lè sẹ̀sán àfi kó o tún máa ṣàdúrà fún ẹni bá wá fẹ́ kọ́ ọmọ ó ṣàdúrà fún yóò jẹ́ ọmọ téèyàn kọ́ lẹ́sìn kì í sọmọ tọkàn lọ́lẹ̀wé nìkan kì í ọmọ wa kí wọ́n lẹ́yìn wọn bá dà fà tán láṣẹ wàá ya iṣẹ́ fún wọn tí fi jẹun wọ́n lè kàwé ọ̀yà ìwọ máa dáko kò ní fáàmù tọ́pọ̀ rẹpẹtẹ ìwọ máa sin ẹran ọ̀yà ìwọ máa ṣe kápẹ́ntìrì máa kan ọ̀yà ìwọ máa kọ́ ẹ̀hìn ìwọ máa ṣiṣẹ́ ìjọba. a ṣẹ̀ṣẹ̀ wá yasẹ́ fún àfáàní ọ̀kọ̀ọ̀kọ̀ dà wọn bàbá wa ń jọ ní nígbà wọn kọ́ gbé ìwé dé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò má wọn ọmọ lọ léèwé nítorí kíni ká má sọ àwọn ọmọ ẹ̀dọ̀ lórí burúkú èyí tí ń jẹ́ Dáúdù wọ́n mọ̀ pé ní kíni wọ́n mọ̀ pé ní David wọ́n jẹ́ Dáúdù mọ́ àwọn ọ̀tá ọlọ́run tó wá yẹn tó ń gbé wèlé yẹn wọ́n làwọn wá là wá lójú wọn wá kó bá wa ní o wọ́n mú oúnjẹ wá wọ́n sì wá mú wa kó nù ẹ̀sìn àwọn bàbá yẹn yarí gbà náà máa ń lọ lékè ọmọ kéwù rẹ gbogbo àwọn tí wọn ọ̀gbọ́n gbà náà tí wọ́n mọ́ lọ wọ́n sọ dáúdà di kíni david ibrahim wọ́n sọ di abraham wọ́n sọ suleiman di solomon wọ́n ní má jẹ́ suleiman mọ́ solomon Solomon ọ̀pọ̀ wọn sì wọ́n ti wá dàgbà wọ́n ti dàgbà sínú Christianity yọ ọmọ wa pàtàkì pé bàbá òun òun ni ó gbé mọ́ṣáláṣí wọ̀ lù kan ìyá tòun òun àkọ́kọ́ ìyá aláṣà látún lù kan mọ́ ní ara lẹ́yìn ìgbà tó ti dọ́mọ náà ẹ dẹ́kun ẹ dẹ́kun ọmọ yẹn ń sìn òfò ṣe bàbá rẹ̀ tó mú un lọ bí wọ́n ti fòfò ṣe sófò sí bàbá yẹn náà bàbá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́mọ sàdúrà fún torí àdúrà tí ẹni tí èsè mùsùlùmí lọ́mọ bá ṣe ọlọ́run nígbà ọmọdé wa wòlíkà fìrìnà ilá fi dọ́là ọlọ́run ní gbogbo àdúrà tí kèfèrí bá ṣe ọlọ́run ní yọkàn kù dànù bíi atẹ́gùn ni kò ní dé sọ́mọ̀dégbò tí wọ́n gbà tọ́ba ti fi ọmọ lẹ̀ tọ́gbẹ̀sìn mi yàtọ̀ sí islam kó tó kò láyé ó ti lùs torí inú sàárè yẹn <laughs> ẹnìkan ò ní bọ́ débẹ̀ ní tó lè gbà ọ́ lẹ̀ òun náà làdúrà tọmọ rẹ bá ń ṣe àti táwa mùsùlùmí bá ń ṣe àmọ́ tọmọ rẹ ìyẹn kò sí mọ́gbà ń ọlọ́run ní ẹ máa ṣàdúrà ọ̀kúrọ̀ bèrè hámọ́húmà ẹ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ èmi náà máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ bá pàṣẹ bí a ṣe kankan ó ṣe tàbí gbàdúrà náà lèmọ́sẹ̀ aláàánú rọ́bì àwòládàna kí ló dé tà ní tọ́ àwọn ọmọ wa tá a sì mọ̀ pé nùrídùn ẹ̀tìfà àbíhìn bìlfọ́dù yọmọ kìyàmà níjọ́ kìyàmà àgbà pé ànábì sọ pé àwọn ọmọ tí wọ́n jẹ́ lẹ́sìn tí wọ́n ń sin ọlọ́run ọlọ́run ó fi iṣẹ́ rere ẹ̀sìn tí wọ́n kọ́ àwọn ọmọ yóò fi dá àwọn bàbá yẹn lọ́lá níjọ́ kìyàmà ọlá tó ju pẹ́sidẹ́ǹtì lọ ọlá yẹn ju kán fìyàn jẹ gómìnà lọ ọlá yẹn ju kán fìyàn jẹ ọba àlú lọ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi man qara alukur'ana ẹni bá ka alukur'an wa ta'allama ó sì kọ́ dáadáa wa amila bihi ó sì ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ó lè bisa walida anabi ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yawmal qiyama taja min nuri wọ́n wọ̀ wọ́n ní adé adé ìmọ́lẹ̀ wọ́n dé wọn ládé wọ́n dá wọn lọ́lá adé ìmọ́lẹ̀ dọ́wọ́hu mẹ́tìrì dọ́ ìṣàmù ìmọ́lẹ̀ adé náà yọ tàn bí ìmọ́lẹ̀ òrùn ni ẹ ra àwọn bàbá yẹn jọ́lẹ̀ kìyàmà tí wọ́n dé wọn ládé ẹ bá rí e, eré wọn adé yẹn yọ wá tàn bí ìmọ́lẹ̀ òrùn wọn ni wọ́n máa sọ pé gbogbo àwọn tí wọ́n fọmọ sílé kéwùn gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ọmọ wọn lẹ́sìn ọmọ ń kírun ọmọ ń gbààwẹ̀ ọmọ ń ṣẹ̀sìn ń wárí sorí wọ́tọ̀ ọ̀gá kùránì tó wù wá rí kí wò sàǹfààní o ló ṣe jẹ́ pé ẹ má jẹ́ àfọwọ́ tẹtẹrẹ mú ọ̀rọ̀ ilé àwọn ọmọ ilé làkọ́kọ́ o tú nìwé o tọ́mọ ọba kéwù òfò o sọ pé ẹ ọlọ́run yà kan náà àwọn ọmọ nù ọlọ́run kan kọ́ wá sàwọn yòókù ìjọba pé o wípé kọkàn kó di engineer kọkàn ó di pilot kọkàn di medic doctor kọkàn di counselor àbí ìtọ́wà lẹ́nu wọn nù káàfà ẹ̀yọ̀ kan péré kọ́n kàn máa ṣe dá wa. àwa ní kí ló wá dé táwọn yòókù ò ní jà ọláfà kan tó ó ní kí làwọn ọmọ wa jẹ torí pé àfa yìí níṣẹ́ igbe àfa máa ń kó àwọn èèyàn sí dààmú ni yóò kó ma yóò máa pè àwọn èèyàn ni yóò ṣèyàwó ẹ̀ràn mi lọ́wọ́ ẹ mi gbogbo tó wá fẹsẹ̀ láyé ẹ̀ bá rà ni ẹ dákun ṣé àwa la pílánì rẹ̀ fúnra wa bẹ́ẹ̀ ni àbọ́lọ́run ló pílánì rẹ̀ fún wa àbọ́lọ́run ọba ló ní a máa ṣe bẹ́ẹ̀ anabi ṣùgbọ́n ibùn sin ẹran àbọ̀ ògbọ́gbọ́ ní anabi musa bá sin ẹran fọdún mélòó ọdún mẹ́wàá bàbá àmọ́mọ́ lọ lè wá ẹran tó máa sin o gbogbo àwọn tá jí ọ̀dọ́ ká lè wá iṣẹ́ mo kéwú mo kéwú mo ké tó bá fẹ́ anabi wa dawud alayhi salatu wa salam anabi ni bayina nabi yallahi dawuda ya akulu mini amali yedi anabi dawuda yìí máa ń jẹun látara iṣẹ́ ogun rẹ̀ kí ni sí ogun rẹ̀ kí ni sàbúrà o yìí máa ń lè ka sàbúrà fáwọn èèyàn rọ̀ lẹ́ni tẹ́ ẹ rí láàárọ̀ yóò lọrin yóò sọkọ yóò sàdá yóò ṣe géètì yóò tó kalẹ̀ síwájú ilé wọn náà fẹ́ ra irin lọ́dọ̀ dáúdà lọ́dọ̀ ntarin èmi wá ń ta ní ìsẹ̀ nìkan wá sọ pé kí wùdí mi ò lálùbáríkà ṣẹ̀rí pé òun ọmọdé ṣe tí ìbá ń ta adéṣin láti mo fi yọ ẹ àdébè dáwúrà rè kí òun tóun tọrọ tọrọ bára dálò òun fi ti ẹjọ́ ó fi jọ babiyala ẹ̀já sòdodo rọ̀ kò sẹ́nìkan tó bọ̀ gbé bùkátà rẹ̀ o <laughs> àfa àlè mọ́mọ́ tètè mójútó oko rẹ̀ kó gbin gbàgúdá kó oró mọ́ a. <laughs> Ah! kálukú ti bá tiẹ̀ lọ ẹnìkan orí jẹ́ro ìmẹ́lẹ̀ ní dájú àfáàní èyí ò ní ká mọ́ bọ́ àfáàní nǹkan o àmọ́ èyí tí wọ́n mú yẹn gbọ́dọ̀ gbára lé kọ́jẹ́ pé nǹkan yẹn ni wọ́n wà gbára lé ni wọ́n wà mọ́ fi sẹ̀mí àwọn àtàwọn mẹ́ẹ̀ ó ní tó ṣe táwọn ṣẹ̀ wá bọ̀ ní nǹkan wọ́n kàn mọ̀ ọyọ́ mọ̀já lékún kọ́dà kò sí tó burú ká dáwó fún màmú ká fi ra oko fún ká mọ̀ bá mójútó kọ́sà ní kankan tóun náà gbà pé bóun bá jí láàárọ̀ òun bá ti kírun tán òun ó ṣe kí ni òun ó débẹ̀ àmọ́ ká wá gbà pé bẹ́ẹ̀ bá ti kéwú tọ́ba tún níṣẹ́ kéwù rẹ̀ lálùbáríkà ni àwọn àbóhùn jìbìtì ni wọ́n máa ń pòwe yẹn àwọn òun jálà bíi olè àwọn náà máa ń pòwe yẹn wọ́n fẹ́ sọ gbogbo yẹn dolè yóò ní agbélépawó ni làwọn láì sasẹ́wó agbélépawó gbogbo àwọn bàbá wa ìmáàmù ní gbogbo àwọn gbèdéko yìí bẹ́ẹ̀ bá ti kírun àṣùbà tán lẹ́ẹ̀rí gbogbo wọn níbo náà lọ jọmọ́ wọn aláwọn lọ́fíìsì lọ́fíìsì nílò tọ́ ibi yẹn bá wà ní lọ́fíìsì yẹn tó gbogbo wọn kan tẹ́ gbìn ọlọ́run níjọba jẹ kò níjọba o ọ̀là ebi òsì nípa yín ọlọ́run kọ́wọ́ láàánú ẹ̀ kọ́wọ́ lágbára ẹ̀ tí ò ságbára mi tọ́tẹ̀ mọ́ ọlọ́run ní fi dúpẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ kí wọn náà kọ́ wa mọ̀ pé ó yẹ kó o ṣe kíní ó yẹ kó o ṣiṣẹ́ kó o ṣiṣẹ́ yẹn ó fi jẹ Abubakar ni o aṣọ ní ta Usman bin Affan olówó ni àwọn àgbà Affan yẹn ó fi jọ wọn ó fi jọ Abdulrahman bin Auf olówó ni ó fi jọ gbogbo àwọn ẹni ilé tí wọ́n ti lọ ẹ̀yọ́ nígbọ̀rọ̀ wá rí báyìí gbogbo wa agbọ́dọ̀ wà pé àwọn ọmọ wa tí wọ́n kéwú gbogbo wọn nìkan sì já àfáà tán bá wá já àfáà tán lẹ́yìn náà ni wọ́n wà lọ́ọ́ lè kàwé ó lè wá máa ṣiṣẹ́ ìjọba kódà ó lè jẹ́ ọlọ́pàá ó lè jẹ́ sọ́jà àfáà ni wọ́n máa ṣe kíní ni wọ́n máa jẹ́ òun náà máa ṣe wá sí wọn òun náà máa ṣe tẹ̀síìrì fún wọn nínú Ramadan òun náà mọ̀ sí wá sí fáwọn yòókù wọn pé tó owó burúkú wọn sọ̀rọ̀ ẹ̀rí pé àwọn haúsá ọ̀pọ̀lọpọ̀ ipò tí wọ́n bá wà ní ẹ̀rí pé àfáà ni wọ́n mọ sábà jẹ́ àbáwá ti wá mí irọ́ kùránì tọ́ka gan níyanjú tàbí wá pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó kù kọ́ lọ́mọ́sà bá tó àwọn ọmọ wa lèmọ́tà aláàánú rọ́bì àwòláàdà nàìjíríà ní tó àwọn ọmọ wa tó sì jẹ́ pé àwọn ọmọ yìí tó bá dijá lè kíyàmà wọ́n ní àdúrà tí wọ́n bá ṣe fún wa àti àwọn sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ṣe nítorí wa sàárà ni wọ́n ṣe fún wa ní lẹ́yìn wa lẹ́yìn náà wọ́n ń ṣàdúrà fún wa wọ́n ní àwo ìwé iṣẹ́ wa báyìí iṣẹ́ wa àwa rí i pé iṣẹ́ yẹn pọ̀ ju ohun tá a ṣe lọ láyé wọ́n náà àwọn òbí kọ̀ọ̀kan wọ́n máa ní ànàlẹ́ yàhádá gbogbo àwọn iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ yìí àwọn káàsà wọn ṣe yìí ẹni wọn bá díẹ̀ tá a ṣeré gbogbo àwọn iṣẹ́ tó wá pọ̀ rẹpẹtẹ tí wọ́n kọ sínú ìwé yìí ta ló ṣe síbẹ̀ wọ́n náà àwọn màláìkọ̀ máa sọ pé ada bisitiki fari wàlá dikalaka Eh, àforíjì tọmọ rẹ tọrọ fún ọ láyé ìgbà tó bá kírun tán lóru lọ́sàn-án ìgbà tó bá tẹ́ná ti rẹ bí ṣe sọ́nà là ń kọ́ síbi bí ṣe sọ́nà là ń kọ́ síbi àlìjánà tó kéré lọ́yọ́ kọ wọ̀ tẹ́lẹ̀ ọyá àlìjánà láyé ni kò máa gbà lọ nítorí ọmọ téèyàn tọ́ torí tọ̀ bá tọ́ ọmọ kò ní sàtọ̀ fún ọmọ tí ò ṣe mọ̀ pẹ́lọ́ ń bẹ ọmọ tí ń ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ àbọ̀mọ tí ń ṣe OPC àbọ̀mọ tí ń ṣe ẹgbẹ́ kíni ẹgbẹ́ yẹ ẹgbẹ́ yẹ kíni Yahoo Plus àwọn ọmọ wa kọ́ lọ́mọ́sí wọn ní gbèsè rí o ó sùsù tẹ́lifíà tọ́ tábà wa tọ́ àwọn ọmọ yìí nǹkan mẹ́rin láfi sí wọn la alákọ̀ọ́kọ́ àtẹ̀lifíàtul ìmánìyà ìmánì ẹ̀yọ́ máa yá wa ọmọ ọ̀dà gẹ́gẹ́ bí ike tí ò sómi inú ẹ̀ ní oṣù gbé lọ́wọ́ yìí sórí bọ́ bá rọ omi síbẹ̀ ọmọ yẹn ọmọ gbómi rẹ̀ ká ike yìí sẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí ọpọlọ ọmọ tẹ bá ro omi síbẹ̀ kí ni ó máa wà ń bẹ̀ omi tẹ bá ro ọtí síbẹ̀ kí ni ó máa wà ń bẹ̀ ọtí tẹ bá ro àgbo síbẹ̀ kí ni ó máa wà ń bẹ̀ àgbo ọpọlọ ọmọ rẹ ìwọ náà lọ́ọ̀rọ̀ tí ọba wù ọ sínú ẹ̀ tọba ti rọ síbẹ̀ yìí tọ́ síbẹ̀ náà náà ni ó dì tàmí bọ́mọ yóò ṣe lo ayé ẹ̀ wọ́n lákọ̀ọ́kọ́ tẹ́ kọ́ fi sínú ọpọlọ ẹ̀ ó ní iman ìgbàgbọ́ ọmọ pé kalẹ̀ láìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé who is Allah where is Allah ta ni ọlọ́run mọ́rọ̀ búkà ta lọ́lọ́run ọba yóò ní ọlọ́run òun ọmọ ọwọ́ àṣàlàyé fún pé ọlọ́run òun ni Allah òun ló dá gbogbo wa pátápátá òkè sánmà keje ló ṣe kíni lọ́wọ́ ìwọ̀n rí gbogbo wa láti òkè sánmà keje Lukman inú àwọn ẹrú ọlọ́run ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ fún anáàlú Qur'ani pé wà ìdíkọ́ nígbà tí lukumanu sọ fọ́mọ rẹ̀ wọ́n wọ̀ yàrá ìdùhù ń ṣe wá sí fún un ó ní yá bunayya ó ní wọ́n ọmọ mi la tushrik billah la tushrik billah má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run inna shirka la dhulmun azim àbòsí lẹ́bọ̀ o kí ni lukumanu sọ fọ́mọ rẹ̀ kọ́mọ ṣe kíni kọ́mọ ṣe bọ̀ kọ́mọ yẹn kó lè bá àjọ ọmọ alálùbáríkà kó lè bá wúlò àkọ́kọ́ tọkọ sọ fún ta ló gbé tàn yín wá náà al káwa náà kọjá pé àkọ́kọ́ ń tá àkọ́kọ́ àwọn ọmọ wa ni pé láàtò ṣìríkì bìlà mọ́sẹ̀bọ̀ ọ sọ fún fún ìyá kan abudu ọlọ́mọba alánìkan lásán o wọ́n ìyá kan nasta'in tábàsì ní ìṣòro ọ̀dọ́ rẹ̀ nìkan lásán kíní ìlà lọ kọ́ba wa mú ṣòro kú o ọmọ ìyá nǹkan méjì ló wà nílé ayé ìjọsìn àti bá ti búyà bùkátà ṣòro tọ́ba ti jí lójúmọ́ báyìí nǹkan méjì ló wà lọ́rùn rẹ̀ bó ṣe sin lọ́hùn kí ni ẹlẹ́ẹ̀kejì wá iyyaka nasta'in bó ló ṣe wà náà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí ìṣòro ayé rẹ̀ òpè mẹ́ta ọlọ́run fi wá sọ fún wa yìí pé èmi nìkan ni ẹ máa sìn sẹ́wọ̀n pé ọlọ́run nìkan là ń sìn lù àbá ní nǹkan kan tá ń bọ tọ́ba wà ìsọ o èmi ọba yẹn sọ gbogbo ayé ọgbọ̀n ipe nígbò ẹ̀dẹ̀ wọn ń bọ nǹkan báyìí bàbá àmọ́ kò sí nǹkan kan ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ wa adébì kan jẹta níta rí mi ọ̀dà mọ̀lá ń bọ̀ àbọ̀ ọbẹ̀ náà àníṣà nígbà anábì ní owó ọ̀sá làwọn máa wá sá à ń bọ̀ ẹ̀yọ́ máa yá mi táwọn ọmọ yóò bá ti ní ẹni tí wọ́n ń bọ́ lù ẹ̀kú oríire o wípé ọdún ọdún òsà wa kan dé wọ́n wá ń pa màlúù wọn pẹ́ràn gbogbo àwọn ọmọ yẹn ọlọ́mọ sàtúnwọ́n ọlọ́mọ alálùbáríkà ìlú táwọn ọmọ bá ti ń bọ̀ nǹkan kan gbogbo àwọn ọmọ yẹn àwọn ah, olè sóríire o àti kàn fi tí wọ́n ń bọ̀ yẹn lẹ̀ torí tí wọ́n ń bọ̀ yẹn ẹ̀dá ni kò sọ ọlọ́run ọlọ́run ló yẹ kí wọ́n máa sìn kódà kí sin táadá ntáadá ni wọ́n ń bọ̀ ntáadá wọ́n ń sin táadá ẹlẹ́ẹ̀kejì wa á jẹ́ kí wọ́n mọ̀ pé ah, wáyé sàyìn pàtàkì nínú ayé ọlọ́run nìkan làwọn máa ń kó bùkátà lọ lè bá kẹ́nìkan nú wọn kọ́ mọ́sọ̀ oògùn owó sẹ́rí oògùn owó ẹ̀bọ lòun náà àbí kìí ṣẹbọ ah, ẹ̀bọ ni ta ní fún yàn lówó jẹ̀mọ́ ẹ̀tún wí ẹ̀tún wí ẹ̀hìn èyí tó wà ńlá yẹn gan èyí ńlá yẹn gan èyí ń wẹ̀ pẹ̀lú kankan tuntun pẹ̀lú omi gbóná ìyẹn ń kọ́. èyí tó ń fi epo pupa tó ń fi rárá kó tó lò ìyẹn ń kọ́ èyí ń bù mú tó ń léwẹ̀ lódò ìyẹn ń àṣejẹ tó ń jẹ ìyẹn ń ẹja àrọ̀ ẹ̀hẹ̀ jẹ lẹ́dẹ̀ ẹlòmíì jẹ ìjàpá ẹlòmíì jẹ ejò ejò awọ ejò gbogbo àwọn tọ́lọ̀ ń dá yẹn tẹ gbára lé yàtọ̀ sí ọlọ́run la yamlikuna lakum rizqa kí ni mo wí jama la yamlikuna lakum ẹ̀dá kan bá ń wí ẹni la yamlikuna lakum rizqa la yamlikuna lakum rizqa ọlọ́run bá ní ìtumẹ̀ ọlọ́run bá ní wọ́n lágbára láti ṣe owó fún yín ọwọ́ ní fábútàgù indallahi rizqa tẹ́ẹ̀ bá wá rìsìkì ẹ̀pẹ́ ọlọ́run àyà Kùránì mọ̀ká fún yín o ètò kọ̀sídà o níjọ́ ọ̀run làwọn ti sògùn owó mọ́ nígbà tí gbọ́ bá wọn. bọ́ bá ń sògùn owó onírun ọkàn kí ọ̀run sọ̀fọ̀ ni ọlọ́wọ̀n nígbà torí o ti ń ṣẹbọ lábala lábala ògùn owó tó ń ṣe kí tó ń ṣe yẹn inna Allahu wa razaq ọlọ́run lèmi razaq ṣé razaq tún wà lẹ́yìn ọlọ́run wala rasiqa ghayrullah kò sẹ́ni tí fún yàn lárísìkì lẹ́yìn ọlọ́run ní tí wọ́n ń pè ní ìgbàgbọ́ ni ẹ̀yọ́ màyá mi lẹ́yìn náà ọ gbà pé la ìṣàárù illa billah a gbọ́dọ̀ fi nǹkan kan sọ́ra oṣù mako ni o oṣù gbẹ́rẹ́ ni o òfin rárí ọ̀ ń jẹ́ òun bù ni o òfin wẹ̀ ni o oṣù mọ́lé ni o ọ gbọ́dọ̀ sí ọ sọ fọ́mọ rẹ pé sórí inú ilé yóò rí gbóhùn sí kankan mẹ́ tọ́ba fẹ́ kí ipa ayé kọ́ mọ́ ka o kùrìsì ìlú ọmọ ka ọmọ kan fọlákẹ́ ọmọ ka nọ́ọ̀sì àdúrà làá fún sọ́ọ́ mọ́tò ń fi èṣù mọ́ fi dáàbò bóra rẹ lọ́dọ̀ èṣù òun fèsù dáàbò bóra rẹ lọ́dọ̀ èṣù sọ̀rọ̀ pé kò nítumọ̀ wàlá yustaghathu illa billah ọ sọ fọmọ rẹ pé àyíké gbàmígbàmí lọ́dọ̀ ẹnìkan àfi ọ̀dọ̀ ọlọ́run eléyìí ni wọ́n pè ní iman ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tọ́mọdé bá ti gbàgbọ́ tán tọ́gbàrà lọ́lọ́run ọba nìkan wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ní ẹgbàrá lé alàyè tí ò ní kú ọmọ rẹ ti gbà pé lẹ́yìn àgbo tọ́wà lè yá mi àti àgbo tí bàbá mi àtàgùn mú bà ẹ̀hẹ̀ àwọn olóògùn kankan lé mọ́ o nígbà náà ló tó rọmọ tọ́ ya bunayya la tushrik billah ọlọ́run bá ní má ṣe ẹbọ ọlọ́run bá ní Lukumanu sọ fún àwọn ọmọ rẹ̀ pé má ṣe ẹbọ tọ́ eléyìí ni àkọ́kọ́ ìta àkọ́kọ́ fún àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-tarbiyatul ibadiyya òun ni ká tọ́ àwọn ọmọ yìí lérí bí wọ́n ṣe máa kírun ànábì ní muru awladakum bis-salah wa hum abna'u pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun tí wọ́n bá ti pé ọmọ ọdún méje ẹ pa wọ́n láṣẹ kí wọ́n máa kírun lukumanu ní ya abunai akimi sọlá sọ́ọ́tù lukumanu náà láńtó ó ní wọ́n máa mi máa kírun ọlọ́run fi ń sọ fáwọn náà ní pé lẹ́yìn ìgbà tó wọ́n bá ti gbàgbọ́ tán kí láàmójútó irun ìyá mi ọlọ́run jẹ́ ajé rẹ̀ ọmọ o sórí tó bá fẹ́ kí àmì yóò ṣiṣẹ́ òun náà ní kọ́ máa jí láàárọ̀ bí wọ́n bá ti jí báyìí máa jí òun náà ya bunayi Lukman ó ní ìwọ ọmọ mi akimi sọlá máa kírun o kí ló dáná fi gbé tàn yẹn wá fún wa nítorí káwa náà ká lè bá bàbá ṣe tọ́ ọmọ ọmọ tí bá ti ń kírun tí bá ti ń fẹ́rí kalẹ̀ fọlọ́hún ọlọ́run ọ̀rọ̀ ọkàn rẹ̀ ọlọ́run bá òfin mọ́lẹ̀ sí la ọmọ ara rẹ̀ balẹ̀ ọgbádùn ẹ̀ nígbẹ̀yìn ayé ọgbádùn ẹ̀ ní sàárẹ̀ ìjọ àlùkè àbò tó gbádùn rẹ̀ ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́run ni wàá múri ahlaka bisalah sọ fáwọn ọmọ rẹ̀ àwọn fámìlì rẹ̀ kan máa kírun wọ́n sọ bẹ́rẹ̀ àlẹ́ ha ṣe ti sọ sùúrù tó o bá sọ fún wọn torí wọn ò ní fẹ́ kí bọ̀rọ̀ ó ṣe sùúrù tó bá jí ó ti jí láago márùn-ún ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà ti mọ̀ pé aago márùn-ún lọ fẹ́ kó dìde àwọn ojú kọ́kọ́ jí alákọ̀ọ́kọ́ yóò ti kọ́kọ́ rúnra yóò tún sùn padà ìwọ náà ti mọ̀ pé yóò sùn ọ wá dìde lẹ́ẹ̀kejì láago márùn-ún yóò tún lọ di sásìlì kan ọdọ̀ lè yọ jáde mẹ́ ó lè jòkó ní igun mọ́ṣáláṣí kó sùn bẹ́ẹ̀ ó tún fa dìde ó ní bu òní lu ọkàn wọn ní Ibrahim barakallah aláwọ̀ fún alábàríkà asola asola torí ìrun yẹn gan lọ́lọ́run fẹ́ kọ́ wá kí láyé lọ́lọ́run torí ẹ̀dá sábà tilẹ̀ torí ìrun ni gbogbo gbàgbọ́dọ̀ àti <laughs> iṣu àti ẹ̀ bó ni wọ́n pè é <laughs> ọkà bàbà àti gbogbo ẹja tá a lè mú lódò yẹn àti gbogbo àwọn ọmọ ìlú tá n fà ní tá n fà tá n pa yẹn àti gbogbo tá n jẹ yẹn ọlọ́run dá gbogbo ẹ̀ torí ìrun ni bọ́mọdé bá ti wá kírun a ó ti kú ní ẹni ọlọ́run torí irun wasjud waqtarib ní máa mú yẹn súnmọ́ lọ ọlọ́run ní fẹ́rí kanlẹ̀ kò súnmọ́ lọ wasjud tó bá ti ń fẹ́rí kanlẹ̀ lọ́mọ súnmọ́ lọ àwọn ọmọ wa tàbá fẹ́ kan súnmọ́ lọ́wọ́ bá wa kájí wọn máa kírun lẹ́yìn náà àtẹ́rẹ́bíyàtò àkàlàkìyà ká mójútó ìwà wọn ìwà òdodo ká sọ fún wọn pé òdodo lọ́dà irọ́ ọ̀dà tọmọdé bá ti ń parọ́ yóò jalè tọmọdé bá ti ń parọ́ yóò ṣèṣìnà tọmọdé bá ti ń parọ́ oyé yóò sọmọta gbogbo àwọn tí wọ́n wà á bú láyé irọ́ ni wọ́n máa ń gbójúlé irọ́ ni ànábì fi ní àṣídíkù yáàdì ilẹ̀ albir ẹ̀ rí òdodo ní máa ń sọ̀yàn dẹni rẹ ni wàlbírù ilẹ̀ tí ti dẹni ẹ̀ rí irọ́ ilẹ̀ di ni tí ti mọ̀rọ́ pa ẹ wo kan tó gbé owó àwọn yẹn lọ lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí kí ni kí ló pa fáwọn yẹn tó fi gbowó ó ní ká wá ṣe business irọ́ yẹn láti kékeré ni ó sì fi irọ́ yẹn gba three hundred million lọ́wọ́ àwọn èèyàn níbo sì yá ẹnìkan kan olówó ẹgbàá wọn wọ́n wá káàkiri báyìí irọ́ ni láti kékeré ni torí tó ìwọ gan fún wa tó ń pé àkọ̀jẹ́gbà àkọ̀jẹ́gbà o àfi kọ́mọ̀dé wájú rẹ̀ tó bá gbé irọ́ yẹn kalẹ̀ báyìí ó kù sí lọ́wọ́ àtọmọdé bá ti ń parọ́ gbogbo ṣe ebú náà padà máa ṣe wọlé fojú rẹ yáàdì ilẹ̀ náà àdébìnrin tó bá sì ti pọ̀ kìí tán yóò lè wọ náà ni sílẹ̀ yóò ti dára náà sẹ̀ ibo ní o ti ṣe tó fi adúrò owó ìjòfin ní wọ náà lọ. ẹ dákun ẹ já tó àwọn ọmọ olórí wa dáadáa òótọ́ ìtẹríba ọmọdé tí wọ́n ti ń ṣègbéraga ìwọ náà ti mọ̀ yóò kó bá ọ yóò kó bá ọ yóò kó bá ara rẹ̀ ọyá àgbàlagbà gbẹ̀rù lọ́wọ́ bàbá ní gbé súbọ̀ ọyá lọ́lẹ́gbàsílẹ̀ wọn ẹ̀gbẹ́ ìyá rẹ̀ ní pọnmi ní gbé dòróbò yẹn ó lè gbà lọ́wọ́ ya má pé kéésì ya rẹ̀ gbogbo àgbàlagbà la máa tijú lọ́kùnrin àbí lóbìnrin ní tó ń sìn yẹn ọ̀ ń kọ́ kó lè tijú wọ́n náà lọ́jọ́ alẹ́ ni o tọrọ mọ tó bá padà àdàgbàlagbà fín yóò rí bàbá ẹ̀ náà fín gbogbo àwọn àwàdà àdàbà yìí ká fi kọ́ àwọn ọmọ wa káwa náà sì máa wù ú níparí òun náà ni pé àtẹ́rẹ́bìyàtú alimẹ́hìníyà àtẹ́rẹ́bìyàtú alákẹ́sìbẹ̀ halal ká tó àwọn ọmọ wa lérí bí wọ́n sì lè dá dúró financially ṣẹ́rí pé òun la fi ṣègbẹ̀yìn nítorí pé òun la mójútó jù lọ àmọ́ kàwé yọ kàwé ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ kọ́kọ́ kéwu náà tó kàwé kọ́mọ̀ bá ka kàkúkà kọ́mọ̀ tó ní jìbìtì tí ọmọ lu jìbìtì tí ọmọ ra mọ́tò tí ọmọ kọ́lé tí ọmọ pé ń ta fún yín yín sì ń jalè ní pẹ̀lú báírò báírò ní fi ń jalè tí wọ́n da dó lẹ́nu sẹ́ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yà ee jíjẹ mímu ká má fọwọ́ kékeré mu òun náà pàtàkì àmọ́kọ̀ pàtàkì tẹ́sìn wọ́n mú tẹ̀gì fíìmà àtàkàláhù dára àkàrà ọlọ́ni gbogbo tẹ bá dì mú lé ayé ẹ gbìyànjú kẹ́ ẹ fi wá ọ̀run bẹ́ẹ̀ sì wà lè jẹ́nà ẹ ṣiṣẹ́ iṣẹ́ da ní mọ̀lẹ́mọ́lù sọ́ọ́lẹ̀ lẹ́rọ́jì sọ́ọ́lẹ̀ ànábì ní owó tó da tó bá bọ́ sọ́wọ́ ẹ bá ra àwọn tó yọ́ọ́ mọ ohun yẹn kọ́ mọ yẹn lówó kọ́lé mọ́sà ṣe gba lólówó owó halal yìí tàbí ní káwọ́ pọ̀ yẹn lójó ń dàlí kìyàmà fẹ́ rí ọlọ́run ọba wa ó ní iléeṣẹ́ àlékún jùlọ antẹ́pútẹ̀gù fọ́dúnlámẹ́rọ̀ bíkùn ọlọ́run ní kì í ṣẹ̀ṣẹ̀ kẹwàá sẹ́wọ́ <laughs> kẹwàá ọlá ọlọ́run káàkiri kẹ́yìn náà kẹ́yìn nìkan lọ́wọ́ ọlọ́run ní kì í ṣẹ̀ṣẹ̀ ewu lẹ́ṣẹ̀ ewu ọ̀rọ̀ yẹn ewu lẹ́ṣẹ̀ òun náà ní kẹwàá áìdù ìtumọ̀ ẹni pé kí wo jí pé òróko wo lóko wo lè gbọ́kọ́ wo lè ṣiṣẹ́ o sì fẹ́ jẹun wo lè ṣòwò o sì fẹ́ jẹun ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmọ́nù ọlọ́ni mo pèyàn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní láta àkúlù amúwálẹ́kùn bẹ́yìn náà kún bọ́ọ̀tì ẹ má jìnra yín lówó gbé o ẹ má lọ lè yín lówó gbé o ẹ má lura yín jìbìtì illa an takuna tìjára tìjára ní kí gbogbo yín ó ṣe à ń tàrọ́ ọ̀dẹ̀ mí kún òwò tẹ́ wá ń sìn yẹn náà ẹ má ṣàbòsí fúnra yín ìwọ fún lówó tó yẹ kó fún kóun náà fún lọ́jà tó yẹ kí kó fún wọn náà wala taqtulu anfusakum ẹ má para yín torí owó iṣẹ́ ni ẹ wá ṣe o inna Allaha kana bikum rahima ọlọ́run bá yín ọba aláàánú ni ọ̀sán àánú yóò fi ní kẹ́ wá ṣe o <laughs> ọlọ́run tó bá dijọ́ jimá ọlọ́run ní fásitì àwọn ìlà zikrillah ẹ fi títà rírà alẹ́ ẹmọ lọ jímà tabaki jímà dánkọ́ báyìí dáa kódìyà ti sọlá fantashiru fil ard wabtagu min fadlillah ọlọ́ni ẹ máa wá owó ẹ máa wá ọlá ẹ máa ṣiṣẹ́ ká ọlọ́ni tá a bá ti kí jímà dáká ká mọ́ sùn mọ́sálásí ó ní ká gbàdà sóko <laughs> ká gbàdà sẹ́nu sẹ́wà nítorí pé jíjẹ jíjẹ múmu òun ló gbé ìsẹ̀mí dúró tí ọba ti sọ́wọ́ lápò òyìnbó tó yẹn jẹun wàhálà ti dé sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ rọ́jú tọ́ wọn kó fún níṣẹ́ lẹ́gbàá tó ti fún lẹ́sìn wọ́n wá lè kọ́ṣẹ́ báyìí lẹ́gbà tó ti já àfáà ni o tí kò ránà ọmọ dún lérí ẹ̀ tọ́jú pé níbi iṣẹ́ wọn òun náà mọ̀ sí mọ́mù fún wọn. rọ́jú rọmọlọlé ìwé kọ́kàwé àmọ́ kọ́ mọ́kà kàkùkà tó wà nínú ìwé o torí àwọn òyìnbó méjèèjì wọ́n gbé wá fún wa wọ́n gbé ìwé wa wọ́n sì gbé kàkùkà wá tẹ̀sìn jẹ́ kọ́ wa ọmọ ọmọ yẹn lókùn tí ọmọ bọ́ sòwò yẹn ọ wà wà nílé ìgbà rẹ ò ní yí padà hmm? oúnjẹ rẹ ò ní yí padà àwọ̀ rẹ gan bọ́ bá yí padà gan wọ́n mọ̀ pé eléyìí kan dàgbà ní ebi ọ̀pá ebi ọ̀pá wà tó lè kúrẹ̀. àwọn ọmọ wa a tí wọ́n mọ̀ pé eh, iṣẹ́ làá fi ṣe kí ni làá fi jagun ìṣẹ́ sẹ́dá àwọn ọmọ tí wọ́n sùn káàkiri táwọn òun ọ̀ràn òtó yọ̀lẹ̀ yẹn yóò kó bọ́ lọ́jọ́ lé o tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bá ta sùn tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ta gbàgbó dá gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó ti gbé wọn ra mọ́tò wọn ṣe dáadáa kí ló máa fa sìgá wájú lé ní torí kò níṣẹ́ yóò máa fa gbó bẹ́ẹ̀ ọmọ mutí tọ́ba wá bímọ kalẹ̀ ìwọ bàbá arúgbó lọ́ọ́ máa tọ́ ó tún máa tọ́ ọmọ tó bí. ọ̀lẹ wọn ní ọ̀lẹ ò lè gbé lọ́rin Ìlọrin nìkan kọ́ kò síbi tọ́lẹ̀ lè ẹ má gbà fún láti kékeré náà nínú ma bẹ̀rẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ yẹn kí wọ́n wà hardworking ẹ jẹ́ mọ̀ pé mùsùlùmí akin ni mùsùlùmí mùsùlùmí máa ń ṣiṣẹ́ ni mùsùlùmí ìṣe alubára mùsùlùmí èèyàn yìí ni èèyàn alápọ̀nlé ni látara bẹ́ẹ̀ ọmọ yóò wúlò fún rẹ̀ yóò tún wúlò fún ọ̀nà lọ́jọ́ alẹ́ yóò wá ṣe dáadáa sí ìlú lẹ́yìn náà tó bá kú yóò tún ṣe sàárà fún sàárà àti ládàá rẹ̀ ọmọ sí kíni jẹ́ ọmọ ọba o lẹ́yìn náà ọmọ yìí yóò tún wá máa dẹbí pọ̀ àwọn ẹbí tó filẹ̀ yóò máa tọ́jú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ti doko níbo ti kú ọmọ rẹ̀ ní ọmọ tọ́jú ẹ̀ ọmọ tí wàá níṣẹ́ ìwọ tó sì fún yà ìwọ ló ti lọ yìí ṣe rí pé wàhálà ni àwọn afáàrin wọn ní wàá bùdọ̀ bákà tá yá yá kàlẹ́ yẹtì wọn ní àwọn máa ń kírun dọjọ́ kú tí ikú bá ti dé wọn ò níbi wá nípa àrùn mọ́ ìrún ti stọ́ọ̀pù nu àmọ́ ìnáwó inú ilé ò stọ́ọ̀pù wọ́n ń gbìyànjú sínú kòtò báyìí tí wọ́n ń darí dé báyìí tí wọ́n ń sunkún sunkún sunkún fún àwọn èèyàn sunkún wákàtí méjì ẹ máa bẹ̀rẹ̀ wẹ́dàkọ̀ tá a lẹ́kọ̀ọ́ mẹ́wọ́. <laughs> àbẹ́ ilé òtún àbẹ́ ilé òtún gún ni òun ò ní bẹ́ gún náà wọ́n sì ọbẹ̀ nílé rẹ̀ jọ́ kejì lọ́ba kú wọ́n sì bẹ̀ àwọn bàbá níjọ́ náà wọ́n ṣe wọ́n yẹn bá jẹ ẹ̀kọ́ láàárọ̀ tó jẹ ẹ̀kọ́ lọ́sàn-án kò lè jẹ ẹ̀kọ́ lálẹ́ wọ́n bá wá lóko oko látara ìgbìyànjú rẹ̀ sọmọ pé àwọn ẹbí rẹ̀ wọ̀ ní sọ́fà ọmọ rẹ̀ tọkọ tọmọsẹ́sẹ yọ roko yọ yọ látara ọlá àtọlà tó filẹ̀ ọmọ yóò dìde yóò máa tọ́jú àwọn ọmọ rẹ ẹ̀gbọ́n máa tọ́jú àwọn àbúrò ẹ̀ àmọ́ mo tó fi yọlẹ òun kú bá yọ ta gbogbo ẹni nítorí tá a tán yín lè kó ni tó wàhálà ti dé ó sì jẹ́ pé ká má fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ ká má fi mú ọ̀rọ̀ jíjẹ mímu òun náà ara ẹ̀sìn ni o èyí tó wá jẹ́ pápá ń bá di gbogbo ẹ̀ òun náà ni pé gbogbo tá a kálẹ̀ èèyàn lè ní àfikọ́ ọmọ ọlọ́ọ̀lẹ́ kẹ́kọ̀ọ́ yóò bá aráyé gbé wọn ní márùn-ún àràdà àdúnyá àlẹ́ yìí bẹ̀rẹ̀ àìlì ìwé tó bá fẹ́ láyé gbé kó lè kẹ́kọ̀ọ́ ọmọ náà aládàá àkírà fàálẹ̀ ìbìlì ẹ̀lì ìwé tó bá fẹ́ rọrùn dé sí kó lè kẹ́kọ̀ọ́ ọmọ náà aládàá hùmà fàálẹ̀ ìbìlì ẹ̀lì ẹni máa ń wáyé lọ́dẹ́káyé wọn dá àtọ̀run méjèèjì ń bùkátà ẹ̀kọ́ àlàílìmù yẹrìfà ọ̀bẹ́ìtàn láàyè má dàda láàyè má dàda ilé ní pílà ilé tí kò fọwọ́ tí kò dúró déédéé ọmọ yẹn ó sì gbéga yóò gbé sókè yóò tún kọ́ nítorí ìmọ̀ tọmọ yẹn ní ọmọ yẹn jáde nínú ahéré ó lè kẹ́kọ̀ọ́ tó bá dé kò ní kọ́lé ahéré fún wọn mọ́ wọ́n ní ni wọ́n ní wọ̀lì jahal ẹ̀rí àyìnmọ̀ kan ọmọ tí wọ́n fẹ́ ẹ̀kọ́ lọ ọkọ̀ wọ́n kan ń bẹ lára rẹ̀ yahadi mo bẹ́ ìtàlẹ̀ kọ́jẹ́ pé nígbà bá ti di pé àwọn tí wọ́n wá bá àfa àti wọ́n wá ń kéwú bàbá kú tán ní bá ń kó tíra dé wọ́n ní àlìbàdà ọmọdà wọ́n ní kò mọ̀ kankan kí làwọn ń ṣe àwọn bá túká wọ́n ṣe túká yẹn ó ti dalẹ́wó àti kọ́ mọ̀ sọ̀sọ́ sọ lẹ́rìí mímbà rí káwọn túká ń jí mọ̀ ìgbé kí lélẹ́yìn wì látàrọ̀ tá àgbọ̀n níbi nídìí bẹ́ẹ̀ ilé ọlá wọn gbọ́dọ̀ fi mọ́lẹ̀ o ilé tí ìsílẹ̀ ọlá ọmọ yín gbọ́dọ̀ jáde àlè kọ́ mọ̀ àwọn ọmọ yín ẹ̀dín wọn kéw ẹ̀dín wọn kàwé ẹ̀dín wọn kọ́ṣẹ́ lẹ́yìn náà kẹ́mọ́ wá sàdúrà fún wọn ẹ má ṣe pèlè wọn o ìpè máa ran ọmọ o gbogbo tọmọ yẹn bá ṣe anábì látọ̀dẹ̀ wọn aláwọn fún sìnkùn anábì ni ẹ má ṣe pèlè ra yín ó mu yín o bẹ́ẹ̀ bá ní irú kàtá wò lòun wáyà yìí yóò sì padà ya kàtá yẹn anábì ni ẹ má ṣe pèlè ra yín wọ́n látọ̀dẹ̀ wọn aláwọ̀ ládìkù ẹ ti má ṣe pèlè àwọn ọmọ tẹ̀ bí o àdúrà kájọ pọ̀ gbogbo tá à ń sọ látàárọ̀ yìí náà àdúrà ni wọ́n pọ̀ o á gbìyànjú ni ẹni tí sọ ọmọdé yẹn gangan lọ́lọ́ àmọ́ sábàbí ń tiwa sábàbí àwa náà ṣe kíni á ṣe àmọ́ wa bẹ́ẹ̀ lọ́ntì àdúrà tá àmọ́ wa ṣe jòun náà ní rabbana habulana min azwajina wa zuriyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama àdúrà yẹn kálọ̀ lè kọ́ kálọ̀ lè kọ́ lọ́dọ̀ àwọn mọ́mọ́ wa rabbana wọ ọlọ́run habulana min azwajina wa zuriyatina qurrata a'yuni fún wa lọ́mọ tí ó jẹ ọmọ ìtútù ojú waj'alna lilmuttaqina imama àwa àtọ́mọ́ wa ti wá síwájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run nítorí pé àwa náà á jẹ́ olùbẹ̀rù ọlọ́run àdúrà yẹn ọ̀dà púpọ̀ lẹ́yìn náà àwọn òyìnbó kan bí kalimatillahi taama min kulli shaytani wahama min kulli aynin laama àdúrà yẹn ó wà nínú ìwé ta fún wa lánàá ìwọ ọmọ yìí mò ń sáde ọlọ́run fún ọ kọ́lọ́wọ́n bá aláà kọ́sọ́ níbi èsù àtàwọn ẹranko olóró tí wọ́n ta ni lẹ́yìn náà kọ́sọ́ níbi ojúkójú ti wọ́ni láà gbogbo àdúrà yìí ni ànábì máa ṣe fún hasan àti hussein hasan àti hussein ànábì ń dé báyìí ànábì wòye tó kò máa bí kalimati láì tààmà ní kulli shaitani wa hama wa min kulli ayni láàmà. sọ́mọ̀ ya èyàn ṣe wàhálà o èyàn ṣe wàhálà o ojú ń fasọ́ ya o aṣọ nìkan sí ń fa ya ń fa yé ya sábàbí náà jẹ̀mú kádàrá àlàyé hàk ojú ń bẹ o yóò sì máa sọ fún àwọn ọmọdé pé kára máa sakọ láàrin ìlú bó ṣe ń dá fún wọn o àwọn ìlú mìíràn fẹ́ kọ́ da fáwọn náà o títí wọn ni ò tí ì dé o ilẹ̀ yín o wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ́ dáṣọ gbà kọ́ dáṣọ wàhálà aṣọ fìtínà sáàrin àwọn èèyàn kọ́ máa wọ́ sọ́lẹ̀ kó kíní sọ́rùn kó bára rẹ nì ee kọ́ máa pẹ́ ta ń tọ́ ta ló tọ́ ẹ wá wo sùn mi ẹ wá wo ẹ̀gẹ́ mi ẹ wá wo gbàdó mi a ọlọ́mbẹ́ o ọlọ́mbẹ́ o ọlọ́mbẹ́ aláǹbẹ́ ọlọ́run wá sọ fún wa pé kúlọ̀ àwọn olùbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falakì ní sáré má kọlàkà ẹ máa sáàdì mi níbi aburú tí mo dá ajẹ́pá burú ń bẹ àmọ́ tẹ̀wá ti ka falakì àti nas aburú òní ṣe yàn gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ mọ́sàbà ti sọ wọn kọ́sọ́ àwa náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuhu وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم